وإن تعدوا نعمة الله لا تحصوها إن الله غفور رحيم وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فأيها المسلمون الكرام ويا عباد الله العائدين فهذا هو اليوم العاشر من شهر ذي الحجة لعام 1439 من الهجرة النووية وهو وهو يوم ثاني عرفة وهو المعروف بيوم الحج الأكبر على أصح الأقوال المشار إليه في قوله تعالى وأذان من الله ورسوله إلى الناس يوم الحج الأكبر أن الله بريء من المشركين ورسوله <laughs> وهو يوم يفتح يفتتحه الحجاج صلاة الصبح المزدلفة المعروفة بالمشعر الحرام ثم الاستفادة منها إلى منى وافتتاحها برمي جمرة العقبة الكبرى بسبع حصيات استنادا بسنة نبي الله إبراهيم عليه السلام وبسنة نبينا محمد صلى الله عليه وسلم وبعد الرمي يتقدم الحجيج إلى النحر أو الذبح ثم يشرعون في حلق الرأس أو التقصير والحلق سنة للرجال والتقصير للرجال والنساء ثم يتوجهون إلى مكة المكرمة مكرمة فيقومون بالطواف ببيت العتيق والسعي بين الصفا والمروة والمروة للمتمتع وكذلك المفرد والقادم إذا لم يسعيا مع طواف القدوم فإن قدم الحج أو أخر شيئا من هذه الأمور الأربعة على الآخر فلا حرج لما ثبت عن النبي صلى الله عليه وسلم في صحيح مسلم أنه أن أن أن عبد الله بن عمرو بن العاص قال ما سئل رسول الله صلى الله عليه وسلم عن شيء قدم ولا أخر إلا قال افعل ولا حرج فهذا تيسير من الله تعالى والتيسير ورفع الحرج وتخفيف المشقة سيم من سمات ديننا الإسلامي ويجوز للحج تأخير الذبح إلى ثلاثة أيام بعد هذا اليوم فكلها أيام التشريك وهذا اليوم عند غير الحجيج يوم عيد الأضحى وهو يوم عبادة خاصة وذبح وأكل وشرب وتبادل السرور والفرح وتبادل الزيارات بين الأقرباء والأصدقاء والأحباء وهو يفتح وهو يوم يفتحه غير غير الحديث بصلاة الصبح وبالتكبير والتمجيد والتعليل والتحميد وبالإكثار من الاستغفار والدعاء وصلة الرحم ثم صلاة العيد ركعتين خفيفتين وخطبة العيد وذبح الأضحية لمن قدر عليها الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد وله الأضحية سنة نبي الله إبراهيم عليه الصلاة والسلام فداء لابنه إسماعيل على أهد القولين وهو سنة نبينا محمد صلى الله عليه وسلم يقول الله تعالى في قصة إبراهيم ابتداء من دعائه ربه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 إن هذا لهو البلاء المبين وفديناه بذبح عظيم وقد أمر الله تعالى نبيه محمدا صلى الله عليه وسلم وأمته بالاقتداء بسنة إبراهيم عليه الصلاة والسلام فقال الله تعالى إن إبراهيم كان أمة قانتا لله حنيفا ولم يكن من المشركين شاكرا لأنعمه اجتباه وهداه إلى صراط مستقيم وآتيناه في الدنيا حسنة وإنه في الآخرة لمن الصالحين ثم أوحينا إليك أن اتبع ملة إبراهيم حنيفا وما كان من المشركين فقال سبحانه وتعالى قل إنني هداني ربي إلى صراط مستقيم دينا قيما ملة إبراهيم حنيفا وما كان من المشركين قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين لا شريك له وبذلك أمرت أنا أول المسلمين فأداء نسك الحج وتبح الأضحية سنة نبي الله إبراهيم عليه السلام وهما سنة نبينا محمد صلى الله عليه وسلم الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد الأضحية تبو حيوان مخصوص بنية القرب قربى في وقت مخصوص أو نقول هي ما يذبح من النعم تقربا إلى الله تعالى في أيام النحر وقد شرعت في السنة الثانية من الهجرة كالزكاة وصلاة العيدين وثبتت مشروعيتهما بالكتاب والسنة والإجماع قال الله تعالى فصل لربك وانحر وكان عائشة رضي الله عنها أن النبي صلى الله عليه وسلم قال ما عمل ابن آدم يوم النحر عملا أحب إلى الله تعالى من إراقة الدم وورد عن حنس رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم ضحى بكبشين أملحين أقرنين قال أنس فرأيته واضعا قدمي على صحافها يسمي ويكبر فذبحوا ما بيده صلى الله عليه وسلم وأجمل المسلمين على مشروعية الأضحية ومن الحكم المترتب عليها نعم، شكر الله سبحانه وتعالى على نعمه الكثيرة والمتعددة من تعمير الإنسان إلى سنوات عديدة قال الله تعالى الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد وطبع الحديات عند العلماء عند جمهور العلماء سنة مؤكدة ولا تجب إلا بالنفر وبالشراء أو التعيين عند بعض العلماء فلو اشتراها إنسان ثم مات المشتري فيذبحها عنه غيره ومن شروط الأضحية سلامتها من العيوب وخاصة الأربعة التي ورد في كلام النبي صلى الله عليه وسلم وهي المرض البين والعطف البين والعور البين وكذلك العرج البين ويقاس عليها غيرها ووقتها يبدأ من وقت صلاة الضحى إلى وقت إلى إلى إلى إلى استواء الشمس في قبل السماء وذلك ويجوز تبوها أيضا في خلال ثلاثة أيام بعدها وكلها أيام التشريق فيمتد من هذا اليوم إلى يوم الجمعة القادمة بإذن الله وذلك مع الإبن قبل الغروب ولحيوان مدحى به يستحب أن يبتعد منها كلما يعود إلى العيب وكلما يقلل من اللحم فمن آدابها أيضا أن يسمي الإنسان ربه سبحانه وتعالى عند الذبح وإليه ويذكر اسم الذابح وإذا نسي ذلك فيجوز أكلها إن شاء الله تعالى ومن أحكامها الأكل منها وتصدق منها وكذلك يجوز الادخار منها ويجوز الإهداء ويعنون بالإهداء أنه يجوز إعطاء من, من هو غني عن اللحم فهذا لا حرج فيه إن شاء الله وكذلك يجوز للكافر أن يكسب أن يأكل منها كذلك من وخاصة من يرتدى منه الإسلام أو من لا يضر بالإسلام والمسلمين في هذا المجتمع قال الله تعالى والبدن جعلناها لكم من شاعر الله لكم فيها خير فاذكروا اسم الله عليها صواف فإذا وجبت جنوبها فكلوا منها وأطعموا القانع والمعتر كذلك سخرناها لكم لعلكم تشكرون لن ينال الله لموعها ولا دماؤها ولكن يناله التقوى منكم كذلك سخرها لكم لتكبروا الله على ما هداكم وبشر المحسنين الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد le 12 mai voilà, autour de pour الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر كبيرا والحمد لله كثيرا وسبحان الله بكرة وأصيلا واعلم عباد الله بأننا أمة مسلمة لله تعالى وقد ودع الله تعالى لنا منهجا متكاملا في الحياة وحياتنا كلها عبادة لله عز وجل قال الله تعالى قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين لا شريك له وبذلك أمرت وأنا أول المسلمين فالإسلام دين مليء بأنواع من العبادات إيمان بالله تعالى بالقلب وقول باللسان كقراءة القرآن وعمل بالأركان كالصلاة والصوم وجميع النفقات وغيرها من أوجه البر والإحسان واعلم عباد الله أن الإسلام عبارة عن أوامر ونواهي فيدخل في الأوامر الطاعات كلها وعلى رأسها الإيمان الصحيح بالله عز وجل وبجميع أركانه ستة والتي جاء في صحيح مسلم من حديث عمر بن الخطاب رضي الله عنه أن جبريل عليه السلام جاء إلى النبي صلى الله عليه وسلم فسأله عن أركان الإيمان فقال عليه الصلاة والسلام أن تؤمن بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر والقدر خيره وشره وقد زلت أقدام في باب الإيمان بالصحيح بالله والإيمان بالقضاء والقدر وتغافل أناس عن يوم البعث والجزاء فاستغرقوا في الفساد والوساد كالشرك بالله عز وجل وقتل النفس التي حرم الله وأكل الربا والزنا وأكل أموال الناس بالباطل وأكل أموال اليتامى والمساكين واقتصاب الأراضي والممتلكات ممتلكات الغير وأخذ, وأخذ الرشوة والمقامرة وامتصاص أعراك الناس وأموال الدولة ومن المحارم الشرعية السب والفجور والكذب والخيانة والغيبة والنميمة وتبرج وتقشف وغمس الحقوق وترك الصلاة وعدم الاكتراث بالعدالة الاجتماعية والجور, والجور في الأحكام والمجاهرة بالمعاصي وهلم جرة فنسأل الله السلامة والعافية وعليكم بالمحافظة على الصلوات الخمس والحرص والحرص على السنن والرواتب والحرص على السنن الرواتب والنوافل المطلقة وعلى أداء الزكاة وصوم رمضان وحج البيت وأعمال الخير كصلة الأرحام والصدقة وكفالة الأيتام ومساندة, ومساندة الأرامل والصدق بالقول القول والعمل ومراعاة الأمانات أمانة مع الله عز وجل وأمانة مع النفس وأمانة مع الغير والأمور السياسية الراهنة تحتاج إلى حفظ اللذان والفتن والدعاء قال الله تعالى له معقبات من بين يديه ومن خلفه يحفظونه من امر الله ان الله لا يغير ما بقوم حتى يغيروا ما بانفسهم واذا اراد الله بقوم سوءا فلا مرد له وما لهم من دونه من وعد قال الله تعالى واذا اردنا ان نهلك قريه امرنا مترفيها ففسقوا فيها فحق عليها القول فدمرناها تدميرا فنسأل الله السلامة والعافية الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد أدبني يا دولار àgbà pé kò sí ẹnìkan tí ó lẹ́tọ̀ọ́ sí ìjọsìn àfi òun nìkan ṣoṣo títóbi ni fún ọlọ́run ọlọ́run bá ní ọba tí tóbi ju gbogbo nǹkan lọ àdúgbò ní ọ̀dọ̀ ọlọ́run ní ọpẹ́ tí ó pọ̀ ní gbogbo wa gbogbo àsìkò ọlọ́wọ́ bá ní ọba tí ó tóbi ọba tó gbangba àdúgbọ́lọ́dọ̀ lórí àwọn ìdẹ̀kùn oríṣiríṣi tó ń ṣe fún wa tí ò ṣe é kà tán tọ́lọ́ba àlìkẹ́lá gbàfárá ẹ̀fẹ́ sọ pé wà in ta'uddu ni'matallahi la tuhsuha inna Allaha la ghafurur rahim tá a bá ní kẹ́ ẹ máa ṣe kíka ìrọ̀rá ọlọ́run àti orí tó ṣe fún yín ẹ̀ nílé kàá tán ẹ̀ máa kàá kàá kàá ni dájájọ́ náà bá àlekè ọlá òní ọba alábòjúkò aláàánú lórí gbogbo ẹ̀dá. ọbẹ̀ inú dẹkun ọlọ́run tó ṣe é gbé téèyàn bá rí ẹlòmíì tọ́lọ́ ọba ò ṣe é fún kò ní í mọ̀ yìí pé oore lọ́rùn ṣe bọ̀. ọlọ́run dákun oore tó ṣe fún wa mọ́gbà kó lọ́wọ́ wa ìta nímọ̀ ń bẹ̀ àti ìta nímọ̀ ń bẹ̀ àti ìta ń tọrọ lọ́dọ̀ ọlọ́run tó a tún retí rẹ̀ kọ́lọ́n kó ṣe fún wa. ẹ̀yin òní ní ọjọ́ kẹwàá nínú oṣù ìkejìlá nínú Islam tá a mọ̀ sí tòlẹ́hìjà nínú oṣù hijra ti Islam òní ní ọjọ́ kejì nínú òní ní ọjọ́ kejì àràfà ìyẹn ni pé àràfà jẹ́ àná òní ní ìtọ́ka wa nù rẹ̀ ní Qur'an nù Suratu Tawbah àyà kẹta tọ́lọ́ ń pè ní yawmul hajjil ọjọ́ hajj tó ga jù gẹ́gẹ́ bí ọ̀rọ̀ apá kan náà àwọn onímọ̀ nítorí pé oríṣiríṣi iṣẹ́ mẹ́rin ni àwọn alálàájì wọ́n ṣe lónìí lẹ́ẹ̀tọ́ lọ bá yọ̀ǹda fún pé kó lè ṣe gbogbo ẹ̀ pé alákọ̀ọ́kọ́ bẹ̀ ni pé wọ́n sọ̀kò ní Mínà òkú méje wọ́n sọ níbi Jamratu Akaba láàyè tí anabi Ibrahim alayhi salatu wa salam tó ti sọ òkú lu Ṣaitan níjọ́ kìíní àná tó múra láti lọ dún ọmọ rẹ̀ tí sọ pé ìwúlò abẹ́sì ìpọ́njúmọ̀ ti bá ọ tẹ́lẹ̀ kọ́lọ́hún tó fún ọlọ́mọ ó tún wá fẹ́ lọ dú ó sì sọ ọ́ ní òkò ó tún fara pamọ́ lẹ́yìn ìgbà náà ló tún yọ sí lẹ́ẹ̀kejì ó tún yọ sí lẹ́ẹ̀kẹta ààyè mẹ́tẹ̀ẹ̀ta yìí náà ni wọ́n ti ń sọ òkò ṣùgbọ́n ààyè kan ni wọ́n ti sọ òkò àkọ́kọ́ ní òní òun náà là ń pè ní jamratul akọ́bà òun ló súnmọ́ mọ́kàjù tó jìnnà sí mìíràn jù ṣùgbọ́n nù mìíràn náà ni gbogbo ẹ̀ wà ní ìbámu sí súnà anábì ibrahim alayhi salatu wa salam lẹ́yìn ìgbà tí èṣù ṣe eléyìí fún ọlọ́run tó wá sí ní òfin fún kókó máa ṣe hajj kó tó máa sọ òkò ní ààyè yìí ní anábì ibrahim alayhi salatu wa salam bẹ́ẹ̀ náà ni ní ìbámu sí súnà anábì wa muhammad sallallahu alayhi wa sallam lẹ́yìn ìgbà tí wọ́n bá sọ̀kò tán ó ní wọ́n lọ gúnra ìyára kúnmí tàbí kí wọ́n dùn màálù tàbí ewúrẹ́ tàbí àgbò bọ́bà sí rọrùn fún wọn. iṣẹ́ ẹlẹ́ẹ̀kẹta náà ni pé wọ́n lọ fárun wọn àwọn ọkùnrin tàbí kí wọ́n gẹ̀ ẹ́ e. ṣùgbọ́n àwọn obìnrin wọn ó gé díẹ̀ díẹ̀ kó níbi irun wọn nínú hajj àwọn tí wọ́n lọ fún hajj. ẹlẹ́ẹ̀kẹrin tí wọ́n fi parí ẹ̀ náà ni pé wọ́n lọ sí maka wọ́n lọ yípo ilé olúwa lẹ́ẹ̀meje táǹpé pípọ̀ wá lẹ́yìn ìgbà náà wọ́n sàṣàfà àti mọ́rúwà fún ẹ́mbáṣí ájì tàmọ́tòrò ṣùgbọ́n ẹ̀ ń bá ṣe ájì ifrad àbí qiran òun ò ní í ṣe tọ̀wáàfù mọ́ ọkọ̀ òun ò ní í ṣe sáàyù mọ́ ò ní í sáṣàfà àti mẹ́rùwà mọ́ tọ̀wáàfù nìkan ni ó ṣe tọ́ba sí í pé ó ti sáṣàfà àti mẹ́rùwà tẹ́lẹ̀ nígbà tó dé mẹ́kà mọ̀tí ọba tí ì sá tẹ́lẹ̀ yóò tún lọ sí yẹn náà kọ̀wá sí wò ó ṣe nínú àwọn sẹ́mẹ́rẹ̀ẹ́rì yìí tí wọ́n kọ́ ṣe àbí ń lọ lára níjọ́ náà tí ọba ara wọn mu nítorí ọ̀rọ̀ anabi wa sallallahu alayhi wa sallam wípé àwọn kan gbé ní ìpàsípàyọ nínú àwọn sàábé wọn wá béèrè lọ́wọ́ anabi wa sallallahu alayhi wa sallam wá sọ pé ifá aliwala haraj èyí ó wò ó ṣe kò sí ẹ̀ṣẹ̀ mi kankan bẹ ọjọ́ yìí táwọn alálàájì tí wọn wà lórí wípé wọn ń gbìyànjú láti parí àwọn sẹmẹrẹẹrin tí ẹ bá rí ṣe tán níjọ náà ẹlòmíín sì lè lọ ìmí ìlara nú ẹ ní ìbámu sí òfin tó wà fún wọn àwa tí a ṣe alálàájì nínú ojúṣe wa òun náà ní ká bẹ̀rẹ̀ ọjọ́ yìí pẹ̀lú ìrun àṣùbà tá lẹ́yìn ìgbà náà ká wá kí ìrun eid ọjọ́ rákà méjì tá a ṣe ní fúfúyẹ́ a sì dẹ̀tí gbọ́ kútúbà ọdún yìí wà fún ìdùnnú lórí wípé ọdún kan tún yípo kọ́nà ń dé àṣẹ ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ láyé. ó sì wà fún pé ká jẹ ká mu ká dùn àwọn fámìlì wa nú àtìyàwó àtọmọ bẹ́ẹ̀ náà ni àwọn tí wọ́n bá jìnà sí wa ká pè wọ́n ká lọ kí wọ́n àwọn ará àdúgbò ká ha oúnjẹ fúnra ara wa ká há nínú àwọn ẹran yìí aha ní tútù ni aha ní sísè ni àtúnṣe ń jẹsẹ ni àtúnfi nǹkan míì kún ni kò sí kankan tí Islam takò ń bẹ ká máa lu ọjọ́ ìbẹ̀lú ká máa gbé ọlọ́ba tóbi ike Allahu Akbar. ọlọ́run ntobi ń ju gbogbo tí ń tóbi lọ bó tilẹ̀ kó ronú tó lórí pé nǹkan bẹ tó tóbi nípa ìmọ̀lẹ́ nípa ọ̀rọ̀ ni nípa apapa ó ń tì ní kọ́ pé min kulli kabir ọlọ́run bá gbogbo tí ń tóbi lọ ni fún ọlọ́run àlekè ọlá náà má ká gbé e tóbi. ká máa ṣe ọ̀pọ̀lọpọ̀ títọrọ àforíjì lọ́dọ̀ ọlọ́run ọlọ́run kó ṣàmójúkò fún wa àwọn nǹkan tá à ń fẹ́ ká máa tọrọ rẹ̀ lọ́dọ̀ ọlọ́run. ìpa ẹran súná ìpa ẹran iléyà yìí òun náà ní súná anábì wa sallallahu alayhi wa sallam ní ìbámu sí súná anábì ibrahim alayhi salatu wa sallam nínú àṣìṣe ọ̀rọ̀ ní káwọn èèyàn kan máa sọ wípé anábì ibrahim alayhi salatu wa sallam orúbọ bọ́lá ẹ bá ń bá àlìjànú ṣe é pọ̀ ní máa ń ṣe nǹkan ẹbọ àwa mùsùlùmí ọlọ́ọ̀bá là ń bá ṣe é pọ̀ àyíṣẹ́bọ́ tiwa bí Islam bó ṣe mú àwọn òfin wá tọ́jẹmọ́ ọkàn tá a fojú rí bẹ́ẹ̀ náà ló mú àwọn òfin wá tọ́jẹmọ́ tá a fojú rí nínú tá a fojú rí òun náà ni ẹran tá à ń pa yìí a pa nítorí ìtọ́lọ́run a dà á kọ́ náà bá àlekè ọlá ní lórí lẹ́yìn ìgbà náà a sì jẹ́ fúnra wa àásùn yànjẹ nínú ẹ̀. bẹ́ẹ̀ náà sì ni ọ̀rọ̀ tí wọ́n máa ń sọ ipe anabi ibrahim alayhi salatu wa salam ó ti ṣèlérí fún ọlọ́run ipe tọ́ba ti fún lọ́mọ òun pa á fún ọlọ́run ni ọ̀rọ̀ yẹn ọ̀fẹ́ sẹ́rí lẹ̀ kò sí kùránù ọ̀sọ́ kò sí àdìsí anabi wa sallallahu alayhi wa sallam tó sọ ṣùgbọ́n nínú tí àwọn onítàn máa ń kọ́ kalẹ̀ tí wọn ò lè sọ pé ẹ̀rí ẹ̀rí ni. anabi ibrahim alayhi salatu wa salam gẹ́gẹ́ bá wà sí nínú yẹrẹ ní sọ́látù sọ̀fàt àyà ọgọ́rùn kan sí ọgọ́rùn kan àti méje ọlọ́run ni wọ́n ṣàdúrà lọ́dọ̀ ọlọ́run ibi rabbi abúlé mina salihin ìrẹ́ ọlọ́run fún mi ní ọmọ rẹ ọlọ́run wá sọ pé fábà ṣàrìnà òbí gòlámì halim ọmọ òtí ìdílẹ̀ àti rẹ́ màláíkà sí pé lọ sọ fún pé pẹ̀lú ògo yóò bí ọmọ ọmọ wọn ó sì dàgbà yóò di gòlámù yóò di ọ̀dọ́ yóò sì jẹ onísùúrù ọmọ nígbà tó lọ wá fún lọmọ tán falamma balaga ma'ahu as-sa'i nígbà tó máa ń tó ẹ téèyàn mú lẹ́yìn jáde ìgbéjà lọ tó ń lọ múra pé bàbá òun tẹ̀lé yín ó ti di ọ̀dọ́ kùráwọn sọ iye ọmọ ọdún tó di ṣùgbọ́n nínú àwọn onítàn míì sọ pé ó gbà tó di bíbí ọmọ ọdún mẹ́tàlá àwọn míì ní kò tí ì tó bẹ́ẹ̀ ṣùgbọ́n báwo sì máa sọ̀rọ̀ tiwọn nìyẹn kò sí àyà Quran tó sọ pàtó rẹ̀ kò sí àdìsá ní sọ sáà tó sọ pàtó rẹ̀ bí a ṣe sọ kàkọ́kọ́ náà ibi ó sì lérí fọlọ́n kó wọ́n pa fọlọ́n ni tí o sì jẹ́ pé sọpọ́tì kan wà ń bẹ nínú Quran àbí nínú hadisa nabi sallallahu alayhi wa sallam nígbà tó ọmọ ètò mú jáde anabi Ibrahim alayhi salatu wa salam ọwọ́ aṣọ fún ọmọ wípé yá bunayya inni ara fil manami anni adbahuk ọ̀dàbẹ̀ mo rí nínú àlá bí ìgbà tí mò ń dú ọ bí ìgbà tí mò ń dú ọ kò sọ pé anni dabahtuk kò sọ pé mo dú ọ ó ní bí ìgbà tí mò ń dú ọ àlá àwọn ànábì ọlọ́run ẹgbẹ́ yìí ànábì sàṣà àti sàlàyé fún wa òdodo ni èṣù ìráyè nú àlá tiwọn àwọn ẹ̀dá yòókù ni èṣù lè máa ṣe ròyìnròyìn sílẹ̀ mìíràn.

lílà ni yóò fi ṣe òpin rẹ̀ abúlé kankan ò ní ṣẹlẹ̀ sí yẹn pẹ̀lú ògùn ọlọ́run tọ́ba jẹ́ pé ìhà kan ló fi lélẹ̀ kó yí ẹ̀gbẹ́ mi kó yí ààrẹ sí ẹ̀gbẹ́ mi gẹ́gẹ́ sọ náà àdìsí anábì sallallahu alaihi wasallam ṣùgbọ́n táwọn anábì ọlọ́run tọ́nà ń fẹ́ ṣe ni ọmọ ńlá lára ọmọ rẹ̀ bá sọ yí pé lọ́ọ́ sí tọ́nà ọba àlekè ọlá tọ́pa ọlá ṣẹ̀ sí pẹ̀lú ògùn ọlọ́run ó rí mi ní onísùúrù ọlọ́run sì sọ fún aṣíwájú pé ọmọ onísùúrù lòun fún un àwọn abúntẹ̀ sì sọ ọ̀pọ̀lọpọ̀ tí ò sínú àdìs tí ò sínú koran wọn ló ní wọ bàbá mi lèmi ló kún dáadáa o kí n má bàa paradà torí ọ̀bẹ máa ń sọ̀rọ̀ lọ́rùn o ká sọ̀rọ̀ rẹ mọ́ra o má jẹ́ jẹ́ ọ̀tá sí o torí tó bá délé tó mú mi délé màmá mi ó béèrè ń bọ̀ bá sì rẹ jẹ́ lára rẹ lọ́sọ̀gbọ́n o ti pa mí ni o sẹ́yìn pé gbogbo yóò sínú koran kò sínú àdìs ó tún pọ̀ musa kúkúrú ni kálíbà máa ma ibi ọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ táwọn èèyàn míì máa ń sọ wọn èyí jọ ọ wò kí wọ́n tó máa sọ. nítorí pé a sì wà ní ojú ọ̀nà ìmọ̀ náà lọ́lọ́ fi pé kí a mọ eléyìí ẹlòmíì ọkà tíra ẹyọ kan tíra ẹyọ kan tó ọkà o àfáà mi ìtọ́jú ọ̀jọ̀gbọ́n bóyá o ti ka bíi mẹ́wàá àbí ogún kí wò kẹyọ kan nu ogún tọ́ba. nígbà tí ànábì ibrahim ọlọ́run bá alekun lásán ní kúrò falamma aslama wa tallahu lil jabin ànábì ibrahim alayisalaatu wasalaam tó mọ́ rẹ̀ wọ́n ju wọ́ọ̀lẹ̀ mọ́rọ́ ibrahim wá fi ẹgbẹ́ orí rẹ̀ lélẹ̀ nígbà tí yẹn fẹ́ du ẹran wọn nadahu ayya ibrahim ọlọ́run ní àpè yìí pé rẹ̀ ibrahim ọlọ́run náà mọ̀láyíká sí kọ́dúsọ̀ dátà rúbìyà nítorí o ti mú sẹ́láì ọmọ o ọlọ́run sì ní torí ó ti mú sẹ ó túmọ̀ ní pé kìí ṣe dídú ọmọ gan lórí ó ní òun rí lálàá lójú oorun pé bí ìgbà tó ń fẹ́ kù ni. inna kadhalika najzil muhsinin àwọn ọlọ́run bá ṣe máa ń ṣẹ̀san fún ẹ̀ńtọ́jọ́ olùṣe dáadáa nìyí inna hadha lahuwal bala'ul mubin ah àdánwò tó fojú wà lélẹ́yìí a sì bìdánwò fún ọ o sì pass ìwà nàbí Ibrahim alayhi salatu wa salam ọlọ́run wá parí ọ̀rọ̀ rẹ̀ pé wọ́pọ̀ dẹ̀yìn náà obìnrin bòhín àwìn àwọn ọlọ́run àwa fi àgbò tí ó dùn àfi dípò fún nígbà tí Ibrahim wọ ẹ̀gbẹ́ báyìí lórí Jibril lórí àgbò lọ́wọ́ rẹ̀ ọlọ́run lè tọ́ wà dúré àjẹ́ ife ọlọ́run fọ lẹ́nà fún ni ife yóò dùn àgbò yóò fi ṣe ìjọsìn fọlọ́run àgbò tá à ń dú ara ìjọsìn fọlọ́run ni lásìkò hajj wọ́n ń pè ní alẹ́ àdáyá ẹ tọ́ba ṣe ájì tamatol àbúṣe ájì dran inú ìjọsìn rẹ̀ ní pé yọ pa ẹran kì í ṣe kọ́ dára kankan ẹ tí ọba sí nínú hajj oní ọ̀pá ń tàn pé ní adọ̀háyà tàbí alòdòhíyà ẹran iléyà ẹ tọ́ba ṣe pé ọ dára kan nínú hajj tó ní ìtanràn nú oní ọ̀pá ẹran tàn ní alìfídíà ẹ̀yìn àtàrà nìyẹn oríṣiríṣi mẹ́ta ti ń bẹ ní Islam náà nìyẹn ọlọ́ọ̀bá àlejò láti wá pa ọ́ láṣẹ títí ká tẹ̀lé anabi ibrahim alayhi salatu wasalam kí anabi sallallahu alayhi wasalam kọ́ tẹ̀lé bẹ́ẹ̀ náà ni àwa àlùmọ̀ rẹ̀ nù suratu nahl aya one twenty dé one twenty three bẹ́ẹ̀ náà nínú suratu al-an'am aya one sixty one dé one sixty three. ẹ̀yin olùjọ́sìn fọlọ́ ti ń jẹ́ ẹran pípa ní ọwọ́ ọjọ́ òní òun náà ni ká pe ẹran tí ọlọ́run bá fàṣẹ sí ràkúnmí màálù àgbò àti àwọn ewúrẹ́ àbí kìsòrò àwọn nǹkan lẹ́tọ̀ọ́ nìyẹn téèyàn bá láníyàn pé òun fẹ́ pa ẹran tó wọn gbà ládàá léyà ń bẹ̀ tó wọn sì tó jẹ́ ṣùgbọ́n tí wọ́n bá pa nǹkan mí yàtọ̀ sí eléyìí kò sí ìwọ mi kọ́ pa tó bá jẹ́ pé ń ta àlejò ẹni bí adìẹ ṣùgbọ́n kò ní ládàá kọ́ pa ẹran léyà o ó dùnra rẹ̀ nú ó sì dùn àwọn fámìlì rẹ̀ nú kò sí wọ̀ bẹ́ẹ̀. ọdún yìí lọ́dún kejì tí alayhi salam tó dé Madina lọ́nà tí sẹ́lófin tíra ọlọ́run tọ́ka sí tọ́lọ́run ní fasalli li rabbika wanhar kírun fọlọ́run kò sì gun ẹ̀rọ fọlọ́run nígbà tí alayhi salam gan tí ò tí ì lọ sí hajj hajj kan péré náà alayhi salam ṣe tóbi kó láyé kò sèmíìtì ìmí ò tí ì tó tó fi lọ́dọ̀ ọlọ́run sallallahu alayhi wa sallam ètò ṣáájú rẹ̀ ẹran iléyà nìkan ni máa pa sallallahu alayhi wa sallam ẹran iléyà pípa yìí lọ́dọ̀ ìtọ́pọ̀jù náà àwọn onímọ̀ sunna bu akada sunna anabi sallam ta kan fama ni kì í ṣe ọ̀ràn yẹn kì ṣe ọ̀ràn yẹn pé tọ̀gbà wá sí o ti dẹ́sẹ̀ kódà bó lówó lọ́tò sí ọ̀dẹ́sẹ̀ ṣùgbọ́n bẹ́ẹ̀ kọ́kàn rí ọ̀rọ̀ mọ́ ẹ wo iye ẹran tá à ń jẹ ní ọdún kan yìí bo sótò ìta abẹ́ pàjẹ lónìí àmì pé adúgbò lọ́dọ̀ ọlọ́run ó fún wa lẹ́ran jẹ fún ìdílé ọdún kan àmì pé adúgbò lọ́dọ̀ ọlọ́run ẹran ló ní a máa dúkò ní a máa dúnyàn àmì pé adúgbò lọ́dọ̀ ọlọ́run bá ṣe ìrọ̀rá fún mi níbi pé mo tún wà lè rẹran fọlọ́ tí ó yẹ pé ìwọ náà ló sì tún jẹ ọlọ́run ni ó gbé jùlẹ̀ kọ́ máa jẹrà àwọn tìǹ ní ẹ máa gbé jùlẹ̀ ti máa jẹrà. nítorí abeg a fẹ́ ẹran iléyà yìí nígbà tá ní suna wà á kádà ní tó ni tá a kan pa máa kò ní í dé ti ṣèlérí rẹ̀ kalẹ̀ a sì fẹ́ kọ́ ṣèlérí torí pé kápọ́ mọ́ bàa pín ọ́ nígbà tó bá ẹ bá wá àti àsìlè rẹ̀ pé pẹ̀lú pẹ̀lú ògbọ́lọ̀ òun sì lè rí fọ́lọ́ ọjọ́ àtọ̀sí pẹ̀lú ògbọ́lọ̀ tó wá ní pẹ̀lú ògbọ́lọ̀ ń pẹ̀lú ọlọ́dún tí ń bọ̀ kò yí èsì lè rí àti tó wá pé ìwọ ọlọ́mọ sì lè rí fọ́ pé ń pa ẹran fún ọlọ́ ń pa ẹran iléyà lọ́dún tí ń bọ̀ àhán ó ti dọ̀rọ̀ yẹn kọ́ paánu tó bá ti bẹ̀ lórí sẹ̀mí. bẹ́ẹ̀ náà sì ni lọ́dọ̀ apákan náà ní mímọ́ ẹlẹ́ẹ̀kejì ni pé tí ìyẹn bá ti lè rà ipe ẹran mi rèé ọ̀dà àbí inú ẹran tí ń sìn àbí ntò nílé ló ti sàdáyé ilé ẹ̀fẹ́ dákun ẹ má jẹ́ wọn ó di ẹran ìlú mo fẹ́ fi pa iléyà ẹ bá ń sún mọ́lẹ̀ ẹ máa fún un ní èrè lórí ibi tẹ́ ẹ sún mọ́ ni o ẹ dákun iléyà ti sún mọ́ o ó ti di dandan kọ́ pàfọ́ lọ. ẹlẹ́ẹ̀kẹta ó ní wípé ẹni tó ti so ẹran rẹ̀ mọ́lẹ̀ nínú ẹran tí ń sìn kó o fi ṣèléyà àbí ó ti lọ rà á náà ni ọlọ́run wá gbẹ̀mí rẹ̀ kílíyàwó tó tó àbà pa o ti di ẹran tọ́lọ́. nínú májẹ̀mú ẹran léyà yìí ó náà ní pé kọ́lá kó omi gbogbo àléébù ṣùgbọ́n ètí máa ń kọ́ dé ká pa á nínú ẹ̀ tó wà nù hadith ẹ̀yọ́rò kan tàbí sọ̀sálàm sọ òní pé ìtọ́ba jẹ́ aláìsàn táìsàn ń hàn lára rẹ̀ ní ẹ̀ka àá irú ẹran wa lè bí kíkún náà bo gbogbo ara rẹ̀ pátápátá tọ́ba mú díẹ̀ lára rẹ̀ kò séwọ́ bẹ́ẹ̀ ṣùgbọ́n gbogbo ara ẹ̀ ní kúrú náà àdúgbọ́jọ́ pé tó bá ti lánàá gbòó báyìí nígbà tí èèyàn sí ilé ìgbọ̀nsẹ̀ lẹ̀ ni tí gbogbo inú ilé ọmọ àrùn pé wọ́n ẹran wọ alẹ́ ní ìtorí ọlọ́run tí èsì sóòrùn ti máa ń rùn látara ẹran àbíwò tó ti yá wèrè kọ́lọ́kọ́sọ àpò mbẹ́ bó ṣe wà lára èèyàn náà ni wọ́n wà lára dábà tẹ́ bá ti súnmọ́lẹ̀ báyìí ọkàn máa yí ipò ní tílé iṣu kò ní farabalẹ̀ rárá gbogbo èèyàn ní ọmọ kan kódà okùn tí wọ́n fi sógun ẹyọ́ tàdí fún nǹkan ti kọlù láàká ènìyàn ká má fi náà ni etí ti ń ti ń súkúlà mọ̀tàlá pé ń jọ ọdún náà lọ bẹ̀rẹ̀ àwọn àbá àtọ́kọ́ kò ṣe wọ̀bí kápá torí pa láìsàn ìṣùgbọ́n àìsàn ò hàn nígbà tí yẹn bá kọ́ sí yàgbẹ́. èyí tó ti kó tu rẹ́ẹ́hẹ́ ha rẹ̀ lè ń gún ta bí rẹ̀ lè ka irú ẹran bẹ́ẹ̀ ẹ̀ mọ́tò paléyà bẹ́ẹ̀ bá pa pa. èyí tó ojú kan rẹ̀ ti fọ́ tọ́ba ti ń rìn ẹgbẹ́ ojú kan jọ́ mọ̀ fi rìn tẹ́ bá gbóúnjẹ fún sẹ́gbẹ̀ẹ́ ojú kejì ká jẹ́ ìbẹ̀lẹ̀ ẹ̀bà àgbà tẹ́ bá tó gbé sẹ́gbẹ̀ẹ́ kejì yóò tó rí náà rí ni yóò tó jẹ́ àbí nínú gbó náà ni ẹ sáré pé ẹgbẹ́ kan náà ní jẹun lọ ní jẹun lọ ní jẹun lọ ẹ ti mọ̀ pé ojú kan rẹ̀ ti fọ́ ọ̀wọ́lé yá tójú méjèèjì rẹ̀ náà bá fọ́ ètò ìlẹ̀jù náà rà wọ́n mọ̀ pé oná ọ̀wọ́lé yá ètò jẹ́ pé amúkùn ni dá àbọ̀kápò ni mẹ́ta lókù ti fi rìn iṣẹ́ ní tiro àbótó ńlá téèyàn náà rí pé ah, á ẹrẹ iṣẹ́ amúkùn báyìí tí mọ́mùkùn rẹ̀ ọba hàn kò sí ìwọ̀ ọ̀bẹ mọ̀tọ́ bá ti fojú hàn àgbọ̀dọ̀ fi paléyà bẹ́ẹ̀ náà ni àwọn àfáà ṣe kìyàsù lórí àwọn mẹ́rẹ̀ẹ̀rin yìí àsìkò tá a pa iná ni lẹ́yìn ìgbà tóòrùn bá ti yọ tí ẹ kírun rí tí ìmáàmù pa ẹran tiẹ̀ tán ọ̀bẹ tí a máa ń nà sókè. Okay kì í ṣe pé ṣẹlẹ àkàlẹ ni wọn nà sókè ṣùgbọ́n pa pé àwọn èèyàn pọ̀ wọn lè má rí iná pé ìmáàmù ti pa ẹran ni àfi máa nà sókè Ọlọ́run ní jẹran ìmáàmù ọjà fún un bó bá já fún un èyí ó ṣe sùúrù bí ẹfun bí thirty minutes tí ọba ti rí mú wá kálukú ọmọ pẹrọ lọ. àǹfààní pípa ẹran iléyà yìí ọwọ́ àti títí ọjọ́ Friday ti ń bọ̀ yìí ìyẹn ni pé ọjọ́ iléyà àti ọjọ́ mẹ́ta tó tẹ̀lé lẹ́yìn ìgbà náà lórí ètò ìlẹ̀dùn náà rà ní mímọ́ gbogbo ẹ̀ náà ni ẹ̀yà mú tẹ̀sírí kù. àwọn tí wọ́n wà ní Mínà tí wọ́n ṣe àjùlọ àwọn náà lẹ́tọ̀ọ́ kí wọ́n sọ̀kù ọjọ́ méjì sí lẹ́yìn tòní kí wọ́n kù Mínà ẹ̀ńtọ́ bá yájú wọ́n tún wá lè dúró díjọ́ jímọ̀ láwọn míì tí wọ́n sọ ti ọjọ́ jímọ̀ kí wọ́n tó kù òkú tí wọ́n sọ wọ́n sọ méje lónìí mọ́kànlá lọ́la ẹ mọ́kànlélógún lọ́la mọ́kànlélógún lọ́túnla yóò jẹ́ forty nine ẹ ń bá dúró parí rẹ̀ níjọ́ jimá yóò sọ mọ́kànlélógún mi gbogbo wa jẹ́ ninety àǹfààní dídú ẹran yẹn ọ extend ìjọ jimá tó rò ó fi wọ̀ kódà inú àwọn ọba Saudi wọn bẹ ẹnu wọn tí ó ní kí wọn bọ̀ ń du ẹran one thousand ẹlòmíì ò ní three thousand ẹlòmíì ò ní three five ìfọwọ́bọ̀dù tí ó sanwó rẹ̀ inú rẹ̀ òrùn tọ́lọ́ bẹ́ẹ̀ náà làwọn míì ti wọ̀ ìsọba ó lè pé mẹ́wàá ó lè gbógún àmì kéèyàn dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run wọn náà ló kú fún wa ní tó fún wa kò sì bá wa wálé ayé orí tiẹ̀ náà la tó náà sí àwa náà látò jẹ́ ọ̀sẹ̀ntì ọ̀jẹ̀ nu ẹran tí ò ní ṣàdúrà fún ẹ̀ńtọ́ba tọ́ba tí wàá di kóòrò fẹ́ wọ ẹjọ́ jimá tí wọ́n ti pa ẹran tán tọ́lẹ́ lómi inú àwọn ọba ó lè mọ́ sọ tí ó fi súnmọ́ ó lè gbé ẹ̀kọ́ three thousand kan kí wọ́n ti máa bá lọ ó tó ronú pápá wà fún ẹgbẹ́ òun tó gba five thousand míì ọlọ́run sì ń gbẹ́ wọn ọlọ́run mú òtórí ẹ̀ dùn ó kọ́lọ́n kó sí ìrọ̀rùn fún àwa náà ọlá àti tóbi ọlọ́run láàánú rẹ̀ wọ́n wàá màmá sáré máa páwò ní kúmá torí òun ọ̀gbọ́dọ̀ wò bá wọn lọ́wọ́ ètò òrùba fi lè wọ̀ ilé yapa inú wọ́n wàá padà alẹ́ wọn ni wọ́n rí pẹ̀lú kúnkúnmá láwọn ọjọ́ yòókù bí wọ́n ṣe ń pa bí mẹ́wàá ni wọ́n máa kún bí wọ́n ṣe ń pa bí mẹ́wàá wọ́n máa kún máa kó lọ sí stọ́ọ̀ bàbá tí wọ́n ti jọ jí mọ́ tóun fẹ́ wọ́n bá jẹ gbà ẹran ló sì gúnlẹ̀ yìí wọ́n wà máa pa lọ rẹpẹtẹ tóun bá ti wá wọ̀ tán wọ́n ṣẹ̀ṣẹ̀ wà máa kọ́. ká ṣàkíyèsí ẹ̀kọ́ tó yẹ kí á lò níbi ọ̀rọ̀ iléyà yìí ká dákọ̀ ọlọ́run pẹ̀lú pípa rẹ̀ bisimilahi wallahu akbar ká fi wá òsì ká fi dùn ẹ tí ọba bẹ wà pé ká bó du ẹran rẹ̀ ẹ má bàa du o torí àníyàn ọ pàtàkì o mọ̀tọ́ bá ti bàbá pé àbá ń du ẹran léyà mi ká sì bá du. alẹ́kọ́ aláwọ̀ iná àbíyè mi nì ìrẹ́ ọlọ́run èmi mọ lẹ́ran léyà yìí o àbíkọ́ sọ pé nà á di òtò fi yẹtò fúnra ìrẹ́ ọlọ́run ẹran léyà alágbájá tó ni mò ń du eléyìí o bọ́ọ̀ bá rántí wí kò sí nǹkan kan tí mùsùlùmí bá du ẹran kọ̀wá rántí bisimilahi rahman bisimilah alẹ́ tó ká di ẹran nínú Islam torí kọ́ lọ́n sọ pé wàlá ta'kulu mimma lam yudhkar ismullah alayh ètò wọn ọba dáàkọ ọlọ́run lé lórí ẹ gbọ́dọ̀ jẹ́ ìyẹn tọ́mọ ẹ̀mà tó fínúfíndọ̀ tí ò dáàkọ ọlọ́run nítorí olùgbàgbọ́sọ náà abẹ́ntú sí pé ọmọ ọmọ pàtì abẹ́ntí ń dáàkọ nǹkan mi lẹ́yìn ọlọ́run là gbọ́dọ̀ jẹ́ ṣùgbọ́n mùsùlùmí ọlọ́run bá ń bẹ́ẹ̀ nù ọkàn rẹ̀ gbogbo àsìkò tọ́ba àjẹ nínú ẹ̀ ní ìbámu sí súnà níbi sallallahu alaihi wasallam tọ́lọ́ bá sì rọrùn fún akpé níbi pé ẹran wa pọ̀ àníwó dùkán bò mí àjẹ nkankan bẹ̀ kò sí nkankan. àfúnyàjẹ àfisàrà ẹ̀ńtà àrígbé léyìí kò dú ẹran olùbùkátà sẹ́ran kágbé lọ fún. àfúnjẹkùnni kò sí àfúnjẹkùnni kò sí wọ̀nbẹ kò sí ti Islam dàbò kábòyàn lẹ́bùn bẹ́ẹ̀ ẹ̀tọ́ ọmọ pé ẹran tiẹ̀ gan ju tiẹ̀ lọ ọwọ́ akí ọ lọ́wọ́ gbé kalẹ̀ fún nú ẹ̀ kó sì wọ́n mẹ́nu sẹ̀ríà. ẹ̀yìn tí ìṣẹ̀lẹ̀ sí Islam kọ́bọ̀ tẹ́ḿbẹ̀ kó sì wọ́n bẹ́ẹ̀ pàtàkì jùlọ ẹ̀yìn tí ò tako Islam rárá tí ò gbogbo tó wá ń pa ẹ̀sìn. àtẹnudọ́sọ yìí pé àárín kan wípé ọlọ́run lè ṣe ìtọ́sọ́nà fún kọ́gbà Islam kò sí ìwọ̀bí ká gbé fún kó náà jẹ nínú ẹ̀ ọlọ́ọ̀bá àlìkọ́lá wa sọ fún wa yìí pé láyé náà lálàáhà láyé náà lálàáhà lùhùmùhà wàlá àdìmáhùhà wàlá àkìyà náà ló tẹkọ̀ wà mí kọ́ láyé náà lálàáhà lùhùmùhà wàlá àdìmáhùhà wàlá àkìyà náà ló tẹkọ̀ wà ọdún ẹran nǹkan lọ́ pàtàkì ju bí kò gbé ìbẹ̀wò ọlọ́run tẹ ní pẹ̀lú ẹran dídú yẹn ẹ̀yin mùsùlùmí òdodo ọdún ayọ̀ ọdún ìdùnnú là ń ṣe ọdún ẹ̀sìn tá a tún lékún ní ìbáàdà fọlọ́ a gbọ́dọ̀ fi ọdún tí wákàtí sèré gbé o a gbọ́dọ̀ tú àwọn ọmọ wálé àtọkùnrin àtobìnrin kọjá pé èrè pé wọ́n mọ̀ fi sọ̀dọ̀ ẹran ilé ẹ̀sìn tá a gbé síwájú kí ètò wa máa fi ọtí tì sọ́hùn tí ó lo nsọdún ọdún ti Islam kọ́ ní í o ọdún tara rẹ̀ ní í o ẹ máa fẹ́ gbà ládàwájú Ọlọ́run kọsọ ìwọ ọtọlọrun lórí tí ó ń ṣe yìí islam kún fọfọfọ pẹ̀lú àwọn àṣẹ Ọlọ́run máa ṣe àti àwọn àṣẹ Ọlọ́run má ṣe nínú ẹ náà ni pé kátọba fún Ọlọ́run lórí tawhid ogun ẹlọgá kágbàgbé Ọlọ́run bọbọ kan ṣoṣo ni kásìmọrò nǹkan pọ̀ mọ́ Ọlọ́run lóríṣiríṣi ọ̀nà táwọn èèyàn gbà ro nǹkan mọ́ Ọlọ́run ká nígbàgbọ́ sí tẹ́lá Ọlọ́run àtàwọn òjíṣẹ́ Ọlọ́run àtijọ́ ọ̀kan yìí ìjọ àjínde àti kádàrá ọlọ́run nínú àwùjọ tá a wà yìí nǹkan láwọn sí wá pọ̀ kọ́lọ́nkọ́ sànú wa kó bá tún àwùjọ wa sí ètò dá bẹ́ẹ̀ kọ́lọ́njọ́ máa gbèrú sí ètò kùdí ẹ̀ka àti kọ́lọ́nkọ́ bá ṣe àtúnṣe rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ yẹn sí Islam tuntun ṣẹbọ́ lọ́dọ̀ náà ọkàn sí wàhálà àbọ̀ra ni tó bá lóun pẹ̀ràn òun kírun òun gbá òun lọ́jì kọ́mọ̀ lọ́gán ó pè fún torí bọ́lá ọba àlejò láṣọ pé inna المنافقين في الدرك darkil من minan nar. àwọn tó wáyé kó wọ́n ṣe islam wọ́n tún ṣe ṣe nǹkan mí lẹ́yìn islam ìsàlẹ̀ ìsàlẹ̀ ọ̀gbun náà ni wọ́n wà lálẹ́ kìyàmá ibi tí ó burú ju tọ́lọ̀ ń kó àwọn káàbìrì sí ìlọ́lọ́wọ́ ká wọn sí tọ́lọ̀ ń kọ́ sọ àpò nùrú ẹ̀rọ. má bàa fà lè yan o nítorí gbogbo láwà lè ó fi rògbà lẹ̀ ẹlẹ́yà ni ó bojú ọgbọ̀wọ́ olúbọ̀sẹ̀ ntọ́kàn ni pé mùsùlùmí tọ́kàn rẹ̀ fún ìgbónú ẹ̀bọ. ọlọ́ba àlekè lásán nínú ìparí sọ́rọ́tò ká faman kana yarju liqa'a rabbih falya'mal 'amalan salihan wala yushrik bi'ibadati rabbih ahada. ẹ bá fẹ́ bọ́lọ̀ dáadáa lọ́wọ́ bọ́lọ̀ pàdé dáadáa lálẹ́kìyàmá. kọ́bọ̀lọ̀ ọ̀rùn kan mí pàmọ́lọ́wọ́ iṣẹ́ rẹ̀ kọ́ máa ṣe ntọ́lọ̀ ní ọmọ ẹ̀sìn kọ́ máa ṣe wàlá ayé ṣe kí bí ibadati rabbi ahada bá ń sẹ́lọ̀ ọmọ náà fi nǹkan mí kú o àsokọ́lé àsorọ̀ àfihàn mọ́tò ọ̀pọ̀ lẹ́kàrọ̀ òjire àsokọ́nu sọ́ọ̀bù ìgbà tó yẹ pé nǹkan tí ó di ọ̀tá ọ̀tara rẹ jẹ ìgbà tó yẹ kó o jìnà sẹ́bọ ìgbà náà lọ́wọ́ àrùn ló lọ di ẹbọ ṣé tó fi débi tó dé ṣé mímọ̀ ẹ̀sìn kọ́lọ̀ nǹkan sànù wa wọ́n jẹ́ àsìmọ́sí wa lẹ́lẹ́ bọ́ o wọ́n jẹ́ àkú sórí ẹbọ o wọ́n láti tóbi ọlọ́run wọ́n láàánú rẹ̀ tí ó ṣe wá dáàfin lọ bí ẹbọ mọ́jì ó ṣe wá o. àwọn èèyàn ti sọ fún ipa kádàrà àwọn onígbàgbọ́ òdodo sí àwọn èèyàn kan ti gbàgbé bí àjíǹde ń bẹ wọ́n sì ń wú àbùrùkù sọ àwọn tí ń pọ ọmọ ẹ̀dẹ́ ènìyàn náà àwùjọ wa wọ́n láwọn fi sọ̀rọ̀ àwọn ọ̀pọ̀lọpọ̀ olóṣèlú tí wọ́n ń kówó wá mi wọn ò rántí ọjọ́ ìṣirò ẹ tí yóò ṣòṣèlú náà gan ó ń alábòsí àwọn tí ẹ wà nínú iṣẹ́ ìjọba ìjọba òbèrè tọrọ àwọn ọgbà pọ́ùn àbí láńgbèjì wọ́n sì ìjọba òní ẹ̀sán five thousand àwọn sọ di fifty thousand wọ́n sì kà sí pé èrè iṣẹ́ làwọn ń ṣeun díẹ̀ ni tọ́lọ̀ fi hàn wọ́n nígbà tá location fi wá lábùjá díẹ̀ lọ́lọ́ fi hàn wọ́n kálukú ọmọ retí ọlọ́run bá lè kí gbogbo àbòsí tá à ń ṣe ebi gọ́fìnà wa sọ bẹ́ẹ̀ pé n ò ṣe sáfù bí iṣẹ́ nígbà tí ẹ máa bá wọn owó oṣù gbà ìdí dọ́gbọ́n sọ ni pé tí ẹ ń gbà kí wọ́n dowó oṣù lọ àbòsí tí ẹ ń ṣe ńgbà bá wa yẹ ọlọ́run wa dẹ apá kan náà alábòsí síra wọn ọlọ́run a máa dẹ wọn síra wọn náà ní ṣẹlẹ̀ bí òṣèlú báyìí fọlọ́n kọ́ bá wa tó o. àwọn èèyàn kan ti jùsọ́tò náà bàjẹ́ àti ṣe bàjẹ́ lórí ilẹ̀ wọ́n ń ṣẹbọ ẹlòmíín jẹ owó ọmọ òrukàn lọ́nà tí ó ẹlòmíì ó sì náà ni òun ìlúwò èlé ẹlòmíì ilẹ̀ ni máa ń gbà káàkiri nínú àdìsá níbi ọ̀sán lọ́la àdìọ̀sánlá bọ́bá ṣe gbà tó ní ẹwu ẹwu àrùwọ̀rùn ni ó sì ṣẹlẹ̀ fún lálìkìyàmà torí ó ti mọ̀ pé áà ah, balẹ̀balẹ̀ lélẹ̀ nígbà tó wà lé ayé alábẹ̀tẹ́lẹ̀ òun tẹ́tẹ́ oríṣiríṣi ọ̀nà wọn ti ẹ̀gbá ìdàdọ́gbọ́n sí tẹ́tẹ́ o nínú ẹ̀ ní kí wọ́n ní kí wọ́n á ṣe kùránì competition kẹwàá gba fọ́ọ̀mù ní two thousand five hundred inú rẹ̀ ọba dùn ọ̀nà lọ gba gbogbo rán competition ni inú two thousand five hundred tẹ́ bá gbà lọ́wọ́ ọgọ́rùn-ún èèyàn kan ọgọ́rùn-ún èèyàn tẹ́ gba two thousand five hundred two hundred fifty bí máa sọ̀rọ̀ èèyàn lẹ́yìn lọ́nà tí ọ̀gá dá òfófó ṣiṣẹ́ máa pa àwọn èèyàn dàpọ̀ irọ́ pípa kóbi ọmọ túra lẹ̀ kọ́ máa fi ọ̀ṣọ́ rẹ̀ hàn kò bá Islam mu bẹ́ẹ̀ náà sì ni gbogbo àbòsí tí ń ṣẹlẹ̀ nú àwùjọ lẹ́yìn ẹ̀ka bá ti ẹ̀sìn àyídá tọ́ba ṣe ń kọ̀rọ̀ ọmọ ẹ̀fẹ́ tàbí kó ṣe ń gbangba lọ tọ́ba ṣe ń kọ̀rọ̀ ẹ̀sẹ̀ ni ọlẹ́tọ̀ sí àwájú ọlọ́ọ̀ àtọ́lọ́mọba mójúkò fún tọ́ba tó wá ṣe ń gbangba ó tó dá ọ̀ràn ẹ̀sẹ̀ rẹ̀ di méjì. ẹni wọn ń pè ní pòkì kọlọńkọsọ àpònù méjèèjì nta abasi lẹsẹ kọlọńkọsọ àmójúkò fún wa. agbọ́dọ̀ máa tẹnpẹlẹ mọ́ ìrun wa ní kíkí zaka wa ní yíyọ ájì lílọfẹ tó bá ní ìkápá ṣiṣẹ́ dáadáa àsìkò ọdún yìí ká fi ṣàǹfààní gbogbo àwọn mọ̀lẹ́bí wọn lọ́wọ́ ká wọn bá wọn ká kí wọn lórí tá à ń ọba

gbogbo ibi tí ogun wà pátápátá kọlọ ń dàgbọn kọba mú kú o gbogbo ibi tí ara ti ń ní àwọn mùsùlùmí lágbàáyé kọlọ kọba mú ìnira yẹn kú o kọlọ ọba àlekẹọlá gbogbo agorí ọ̀tá ìlú Saudi Arabia bó ṣe lọrẹ tọpọ rẹpẹtẹ tí wọn ń kun lọ́wọ́ bẹ́ẹ̀ náà ló ṣe ní ọ̀tá tí ọpọ rẹpẹtẹ ọlọ́dàkọ́mọ bá wa dáàbòbò ìlú náà o nítorí pé wọ́n ń ṣe àmójútó haramẹ́yìn Maka àti Madina wọ́n lẹ̀ tó ti ká máa ṣàdúrà fún wọn pẹ̀lú ọkàn lásìkò òórùn wa nínú òru kọ́lọ́dá kọ́ máa dáàbò bò wọ́n o ìtí à ń ṣe tọ́pọ́ sí kòǹgẹ́ tọ́lọ́hún dáadáa lọ́dọ̀ ọlọ́run kọ́lọ́ kó gbà fún wọn o èyí tí à ń ṣiṣẹ́ kọ́lọ́dá kọ́ bá yí padà o wọlá títóbi ọlọ́run wọlá àánú rẹ o. àtọrọ fún orílẹ̀-èdè nàìjíríà gbogbo ń tọ́da bẹ́ẹ̀ kọ́lọ́dé ọmọ gbèrú sí ètò kùdí ẹ̀ káàtó kọ́lọ́dá bá yí padà àwọn olóṣèlú wa inú wa náà wọ́n ti dìde kọ́lọ́wọ́n bá lékè ọlá kọ́mọ bá a ṣe àtúnṣe dáadáa fún wọn kọ́mọ tọ́mọ sí ojú ọ̀nà dáadáa kọ́lọ́n dákun àwa náà tá a sì ní òṣèlú wọ́n jẹ́ ara sí ibú wọ́n jẹ́ ara sí ìgbà o wọ́n jẹ́ ara sí àwọ̀ o wọ́n láti tóbi ọlọ́run wọ́n láàánú rẹ̀ ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين